ọmọdé tó bá mọwọ́ wẹ̀ yóò bá àgbà jẹun asalaamu aleykum wa rahmatulahi wa barakatu ẹ káalẹ́ o ẹ kú àtàárọ̀ ìròyìn láwọlésùn ló ń dé sí etí ìgbọ̀nyín èyí ni ìròyìn tí ó dé sí etí ìgbọ̀nyín láti ẹ̀ka akàròyìn campus radar tí ó fi ìkalẹ̀ sí ilé ẹ̀kọ́ gíga nípa ti ìmọ̀ ọ̀gbìn ti ìjọba àpapọ̀ ní ìlú Abẹ́òkúta orúkọ tèmi ò yí padà adéyẹmọ làtífà bọ́sẹ̀dé lèmi jẹ́ ẹ jẹ́ ká bọ́ sí àkọlé ìròyìn àwọn panápaná ti pa iná tí ó ṣẹ́yọ ní ìdájí òní ní ilé epo nnpc ní ìlú àkútè nítòsí bẹ́gà afurasí darandaran méjì tó pa àgbẹ̀ di èrò ẹ̀wọ̀n ní ìpínlẹ̀ ondo ọba onkutu ṣe àlàyé pé kì í ṣe nítorí òun ò ṣe ètùtù ní olórí méjì ṣe kú èyí ni ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ àwọn panápaná ìpínlẹ̀ èkó yára dé sí àkútè ní kété tí àwọn ará ìlú àkútè ránṣẹ́ pè wọ́n wọ́n sì pa iná náà tó ṣẹ́yọ ní ìdájí òní arákùnrin tolú tí ìṣẹ̀lẹ̀ náà ṣe ojú rẹ̀ ṣe àlàyé pé iná náà déédéé ṣẹ́yọ ní ilé epo nnpc tó wà lẹ́gbẹ̀ẹ́ ajayi farm bus stop ní ìlú àkútè ó ní ọkọ̀ agbépo kan fẹ́ já epo sí inú àgbá ní ilé epo náà ni iná náà déédéé ṣẹ́yọ ó ní wọ́n gbìyànjú láti fi apá iná fire extinguisher pa iná náà ṣùgbọ́n ẹ̀pà kò bóró mọ́ arákùnrin babuga malam àti manu abubakar tí í ṣe afurasí darandaran ti di èrò ọgbà ẹ̀wọ̀n látàrí pé wọ́n pa àgbẹ̀ kan tí í ṣe àbáyọ festus ẹni ọdún mọ́kànléláàádọ́ta ìròyìn náà fi ìdí rẹ̀ múlẹ̀ pé àwọn afurasí pa ọkùnrin náà ní nǹkan bíi aago méjì ọ̀sán ní ọjọ́ karùn-ún oṣù kejì ọdún tí a wà yìí ní oko rẹ̀ ní ìlú àkọ́kọ́ ọba Sunday Oyèdìran ó ń pẹ̀tù ti ìlú Ìjerù ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe àlàyé pé kì í ṣe àìṣe ètùtù ni ó fa ikú tí ó pa olórí méjì bí kì í ṣe pé ọlọ́jọ́ ló dé lórí wọn kábíyèsí jẹ́ kó yé wa pé ewé kan kò mà ní jábọ́ lára igi kí ọlọ́run ọba lókè máa mọ̀ sí i a ò rí jù báyìí lọ lórí ètò láwọlé sùn tòní ẹ sì lè kàn sí wa lórí àwọn ẹ̀rọ ayélujára wa campus radar Funa. lórí facebook campus underscore radar lórí twitter at campus radar lórí instagram fún ìpolówó ọjà àbí ẹ̀yin fẹ́ bá wa sọ̀rọ̀ ní ẹ̀yin kan àwa kan ẹ lè kàn sí wa lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí zero seven zero six six three seven five nine three zero tàbí zero nine zero seven five six seven four two one four oorun ayọ̀ la sùn o àwa la ó máa wá ẹ̀yin la ó sì máa bá lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ní adéyẹmọ làtífà bọ́sẹ̀dé asalaamualeykum wa rahmatulahi ọmọdé tó bá mọwọ́ wẹ̀ yóò bá àgbà jẹun asalaamu aleykum wa rahmatulahi wa barakatu ẹ káalẹ́ o ẹ kú àtàárọ̀ ìròyìn láwọlésùn ló ń dé sí etí ìgbọ̀nyín èyí ni ìròyìn tí ó dé sí etí ìgbọ̀nyín láti ẹ̀ka akàròyìn campus radar tí ó fi ìkalẹ̀ sí ilé ẹ̀kọ́ gíga nípa ti ìmọ̀ ọ̀gbìn ti ìjọba àpapọ̀ ní ìlú Abẹ́òkúta orúkọ tèmi ò yí padà adéyẹmọ làtífà bọ́sẹ̀dé lèmi jẹ́ ẹ jẹ́ ká bọ́ sí àkọlé ìròyìn àwọn panápaná ti pa iná tí ó ṣẹ́yọ ní ìdájí òní ní ilé epo nnpc ní ìlú àkúté nítòsí bẹ́gà afurasí darandaran méjì tó pa àgbẹ̀ di èrò ẹ̀wọ̀n ní ìpínlẹ̀ ondo ọba òkùnkùn ṣe àlàyé pé kì í ṣe nítorí òun ò ṣe ètùtù ní olórí méjì ṣe kú èyí ni ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ àwọn panápaná ìpínlẹ̀ èkó yára dé sí àkútè ní kété tí àwọn ará ìlú àkútè ránṣẹ́ pè wọ́n wọ́n sì pa iná náà tó ṣẹ́yọ ní ìdajì òní arákùnrin tolú tí ìṣẹ̀lẹ̀ náà ṣe ojú rẹ̀ ṣe àlàyé pé iná náà déédéé ṣẹ́yọ ní ilé epo nnpc tó wà lẹ́gbẹ̀ẹ́ ajayi farm bus stop ní ìlú àkútè ó ní ọkọ̀ agbépo kan fẹ́ já epo sí inú àgbá ní ilé epo náà ni iná náà déédéé ṣẹ́yọ ó ní wọ́n gbìyànjú láti fi apá iná fire extinguisher pa iná náà ṣùgbọ́n ẹ̀pà kò bóró mọ́ arákùnrin babuga malam àti manu abubakar tí í ṣe afurasí darandaran ti di èrò ọgbà ẹ̀wọ̀n látàrí pé wọ́n pa àgbẹ̀ kan tí í ṣe àbáyọ festus ẹni ọdún mọ́kànléláàádọ́ta ìròyìn náà fi ìdí rẹ̀ múlẹ̀ pé àwọn afurasí pa ọkùnrin náà ní nǹkan bíi aago méjì ọ̀sán ní ọjọ́ karùn-ún oṣù kejì ọdún tí a wà yìí ní oko rẹ̀ ní ìlú àkọ́kọ́ ọba Sunday Oyèdìran ó ń petù ti ìlú Ìjerù ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe àlàyé pé kì í ṣe àìṣe ètùtù ni ó fa ikú tí ó pa olórí méjì bí kì í ṣe pé ọlọ́jọ́ ló dé lórí wọn kábíyèsí jẹ́ kó yé wa pé ewé kan kò mà ní jábọ́ lára igi kí ọlọ́run ọba lókè máa mọ̀ sí i a ò rí jù báyìí lọ lórí ètò láwọlé sùn tòní ẹ sì lè kàn sí wa lórí àwọn ẹ̀rọ ayélujára wa campus radar Funa. lórí facebook campus underscore radar lórí twitter at campus radar lórí instagram fún ìpolówó ọjà àbí ẹ̀yin fẹ́ bá wa sọ̀rọ̀ ní ẹ̀yin kan àwa kan ẹ lè kàn sí wa lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí zero seven zero six six three seven five nine three zero tàbí zero nine zero seven five six seven four two one four oorun ayọ̀ la ó sùn o àwa la ó máa wá ẹ̀yin la ó sì máa bá lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ní adéyẹmọ làtífà bọ́sẹ̀dé asalaamualeykum wa rahmatulahi wa barakatuhu. ọmọdé tó bá mọwọ́ wẹ̀ yóò bá àgbà jẹun asalaamu aleykum wa rahmatulahi wa barakatu ẹ káalẹ́ o ẹ kú àtàárọ̀ ìròyìn láwọlésùn ló ń dé sí etí ìgbọ̀nyín èyí ni ìròyìn tí ó dé sí etí ìgbọ̀nyín láti ẹ̀ka akàròyìn campus radar tí ó fi ìkalẹ̀ sí ilé ẹ̀kọ́ gíga nípa ti ìmọ̀ ọ̀gbìn ti ìjọba àpapọ̀ ní ìlú Abẹ́òkúta orúkọ tèmi ò yí padà adéyẹmọ látìfá bọ́sẹ̀dé lèmi jẹ́ ẹ jẹ́ ká bọ́ sí àkọlé ìròyìn àwọn panápaná ti pa iná tí ó ṣẹ́yọ ní ìdájí òní ní ilé epo nnpc ní ìlú àkútè nítòsí bẹ́gà afurasí darandaran méjì tó pa àgbẹ̀ di èrò ẹ̀wọ̀n ní ìpínlẹ̀ ondo ọba oǹkùtù ṣe àlàyé pé kì í ṣe nítorí òun ò ṣe ètùtù ní olórí méjì ṣe kú èyí ni ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ àwọn panápaná ìpínlẹ̀ èkó yára dé sí àkútè ní kété tí àwọn ará ìlú àkútè ránṣẹ́ pè wọ́n wọ́n sì pa iná náà tó ṣẹ́yọ ní ìdajì òní arákùnrin tolú tí ìṣẹ̀lẹ̀ náà ṣe ojú rẹ̀ ṣe àlàyé pé iná náà déédéé ṣẹ́yọ ní ilé epo nnpc tó wà lẹ́gbẹ̀ẹ́ ajayi farm bus stop ní ìlú àkútè ó ní ọkọ̀ agbépo kan fẹ́ já epo sí inú àgbá ní ilé epo náà ni iná náà déédéé ṣẹ́yọ ó ní wọ́n gbìyànjú láti fi apá iná fire extinguisher pa iná náà ṣùgbọ́n ẹ̀pà kò bóró mọ́ arákùnrin babuga malam àti manu abubakar tí í ṣe afurasí darandaran ti di èrò ọgbà ẹ̀wọ̀n látàrí pé wọ́n pa àgbẹ̀ kan tí í ṣe àbáyọ festus ẹni ọdún mọ́kànléláàádọ́ta ìròyìn náà fi ìdí rẹ̀ múlẹ̀ pé àwọn afurasí pa ọkùnrin náà ní nǹkan bíi aago méjì ọ̀sán ní ọjọ́ karùn-ún oṣù kejì ọdún tí a wà yìí ní oko rẹ̀ ní ìlú àkọ́kọ́ ọba Sunday Oyèdìran ó ń pẹ̀tù ti ìlú Ìjerù ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe àlàyé pé kì í ṣe àìṣe ètùtù ni ó fa ikú tí ó pa olórí méjì bí kì í ṣe pé ọlọ́jọ́ ló dé lórí wọn kábíyèsí jẹ́ kó yé wa pé ewé kan kò mà ní jábọ́ lára igi kí ọlọ́run ọba lókè máa mọ̀ sí i a ò rí jù báyìí lọ lórí ètò láwọlé sùn tòní ẹ sì lè kàn sí wa lórí àwọn ẹ̀rọ ayélujára wa campus radar Funa. lórí facebook campus underscore radar lórí twitter at campus radar lórí instagram fún ìpolówó ọjà àbí ẹ̀yin fẹ́ bá wa sọ̀rọ̀ ní ẹ̀yin kan àwa kan ẹ lè kàn sí wa lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí zero seven zero six six three seven five nine three zero tàbí zero nine zero seven five six seven four two one four oorun ayọ̀ la sùn o àwa la ó máa wá ẹ̀yin la ó sì máa bá lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ní adéyẹmọ làtífà bọ́sẹ̀dé asalaamualeykum warahmatulahi wabarakatuh.